bépè bá ń pààyàn ni ẹni tó yẹ kí èpè pa jù Gistlover tí èpè bá ń pa èèyàn pé èpè fẹ́ kíyàn mọ́lẹ̀ Gistlover yẹ kó jí mọ́ láyé yìí èpè ò lè pa Gistlover mo ní blọ́gà ò kì í lọ sínú yàrá èèyàn lọ sí kọ́bọ́ọ̀dù pé kí aṣọ wo ló wà nínú àpótí wẹ́dà tó o gbé wá sórí social media àbí tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa pè wá sí àkíyèsí ní pé lágbájá ṣe báyìí fún mi and we put the news under an allegation. a ń newscaster the least tẹ lè ṣe blogger ni pé kẹ́ gbé lọ sí court and it's not a criminal case it's a civil case what will be the outcome of the court don't talk about him or her again and say sorry ó tán oṣù mẹ́fà dẹ̀ ni you can go back after six months. This is bẹ́ẹ̀ baby ní alẹ́ ẹjọ́ náà kò sí ní inú ilé mo ní kẹ́ ẹ lọ tí ó bá wá jẹ́ pé à ń parọ́ mọ́ ẹ lọ sórí fan page ẹ lórí Facebook ẹ lọ wo show tó ṣe lórí Lizzy Anjorin kì í ṣe Lizzy Anjorin wọ̀wọ́ TV o lórí Lizzy Anjorin ẹ lọ wo fídíò yẹn láti one hour thirty three. ọ̀nà méjì ni àwọn èèyàn tún béèrè wípé téèyàn bá fẹ́ ṣe irú nǹkan báyẹn ṣó lè ṣe lórí line ó lè ṣe ìyẹn ni wọ́n pè ní éèdì kẹlẹ́bọ gbé ẹbọ ẹ̀ kálásàsì gbé àsàsì ẹ̀ éèdì ni AD. burúkú burúkú àdàbí tó ń pè lórí ṣe é ráwọn ọmọ tá a bí ìyá wọn màlẹ ọmọ tá a bí màlẹ káwa ni wọn àwa chinede àwa gáyé ní India torí kì í ṣe ọmọ ló ṣe ṣáàtì fún ẹ tí bá fi lè ṣépè fọmọ ẹ counter react ni o tí wọ́n di pé ọmọ àmọ́ ṣépè fọmọ mi but I will not be the first to engineer it it's a counter react tí wọ́n di pé it's your custom pé you you will not stop cursing my children àkàndé ẹnu pé mi ò ní fọwọ́ gbọ́mọ sí ìwọ ò ní fọwọ́ gbọ́mọ sí ẹni ń di ewu lè hun tọ̀ ẹ ń bá ru ẹrù ọ̀ràn yóò forí ara rẹ̀ gbé ìwọ ló forí òun tí incident yẹn fi ṣẹlẹ̀ Lizzy Anjorin. bóyá o mọ̀ mọ́ ṣọpẹ́ ìwọ o ti fi odó dẹ́rù bà wá àṣàṣì olódó online chat tí babaláwo tí mo wọ́n ń pọ̀fọ̀ tó náà fi táwọn ọmọ ìbá kú níṣà o ti ṣe taládìyẹ ti last Sunday o ṣe ti àkàrà tó bẹ́ẹ̀ tí ọ̀la tó ló fẹ́ ṣe onítòníbọn ló fẹ́ ṣe à ń retò níbọn yẹn onítorí oògùn ní ìdìbọn pé yóò pa gbogbo àwọn ọmọ fifty yẹn Lizzy you cannot kill anybody who the hell are you ìwọ gan o ti dòkú ayé wo bó ṣe di ẹ̀gbin ó sọ̀rọ̀ kan lọ́sàn-án ó ní pọ́tẹ́bù tí mò ń pè ní pọ́fólíò onígbà tí mo sọ̀rọ̀ sí ìyá àwẹ̀rò ó dìde sórí iyì tó wà nínú Nollywood. No Nollywood World mélòó ló dìde fún yìí they are all fed up of you you because you are a nuisance wọ́n dìde fún ìyá àwẹ̀rò kò tó mí bí lọ́mọ ìtọ́ dẹ̀ ṣe nígbà yẹn kò dáa nípa ọ̀rọ̀ rape bàbá Ìjẹ̀ṣà ó rí pé ìyá àwẹ̀rò ní aṣọ lára ṣó So pé kò bá rẹ̀ jẹ́ nínú Nollywood wọ́n dìde fún àmọye nollywood tá a bá dárúkọ wọn wà á lọ tún sọ pé ó fẹ́ ṣe àdàbí fún wọn táwọn èèyàn dìde fún bàbá àjẹsà tó réèpù gan nollywood dìde fún ó ṣàdí wọn police station àǹtí wa onídìí pẹ́ẹ́lí ta ló dìde fún yín tó fi mú ẹ kó máa ṣe ètùtù lórí láì ní gbogbo ìgbà kó máa gbé babaláwo wá ọmọ tọkàn mi fi balẹ̀ pẹ̀lú irun gbogbo àdàbí tó ń ṣe tó ń bá àwọn ọmọ wa ṣe pé mo wò gbá ah, ọlọ́run tó yan Abraham wò kàfé mi mọ́. ọlọ́run Saheed Balógun dìde kò jà ọlọ́run rẹ̀ mi sùúrù tú o. ọlọ́run oṣòdì òkè o ta ló mọ tó ti ṣe sí wọn lẹ́yìn nígbà tó gbé ẹjọ́ tó yìn wá bá mi ó gbọ́dọ̀ kú náà ló máa ń wí kàkà kí tóyìn abraham kú ojoojúmọ́ ló ń gbé endorsement olú olówó jùlọ pé kò ṣiṣẹ́ wà láì endorsement owó ni kò ní láti ṣe kó kàn mọ́ sùkò mọ́ ẹjẹ́ ni kó máa lọ endorse mílíọ̀nù wọn fi ń endorse ètò ó gbà kiri ló ń gba twenty million lórí endorsement. in tó ṣẹlẹ̀ sí ẹ lórí social media ṣó mọ̀ pé o ti gbé babaláwo wá o ti gbé tàgẹ̀ṣẹ̀ wá náà ń pe Esabod Foyeke ọmọ Foyeke Fagawura gàgàgàgà wọ́n sì fi Yorùbá ṣépè fún mi gan kò tí ì gbà ẹ̀jẹ̀ kún ọwọ́ ẹ Lizzy ó fẹnu ara ẹ sọ pé nígbà tó wà nílò ìlọ ìlàrò pólì ẹ máa lọ ń rí ìdìní sẹ́mi pẹ̀lú bọ̀ọ̀nì pé wọ́n ti yìnbọn bẹ̀ẹ́ lẹ́sẹ̀ rí i tẹ́mi bá mọ̀ pé oyin vù ni èmi kọ́ mo wá ọmọ tá dàbí òfin lè mí ni àdàbí tẹ́mi bá ṣe pé ìwọ ló wà bá mi tó wá rojọ́ kan ní ìgẹ̀ ó jẹ ṣégèlè àlàyé ògẹ̀ lọ́rùn wá purọ́ mọ́ ni tako ni kò sí òtítọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ apurọ́ mọ́ ni tako ni bí ọmọ tí ń rìn lórí social media ìwọ ìwọ ni the biggest liar I've never seen in my life. o dẹ̀ ti kọ́ sórí péjì ẹ wípé forgiveness is a sin pé o kì í forgive that's why pé forgive our Nollywood náà the who are you who are you tàbá wí àwọn afẹ́rẹ́ wé alákìjà báwọn sẹ́ẹ̀tì alákìjà ló wà tí o mọ̀ pé sign of mental illness ni you are hallucinating we call it grandeur delusion you are delusion. ọlọ́run ló mọ agbára tó ti lọ gbà ó ti lọ tójú bọ bí tí kò yẹ kó tójú bọ ètò ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí social media ẹ̀sìn ayérayé ni ó dàbí pé kéèyàn ti ṣèkà ṣèkà lẹ́yìn kó ti bá yá àwọn èèyàn lẹ̀kẹ̀ lẹ́yìn tó bá ń gbọ́ páàgùn páàgùn ló ń lu ẹ tó fi ń gbé babaláwo wá sórí social media tó fi ń gbé oníṣègùn wá sórí social media tó ń wọṣọ abìjà páàgùn ni ẹ̀sìn ni ta ló fẹ́ fẹ́ ọmọ ẹ̀ ní tó bá bí lò ta ló fẹ́ bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ta ló fẹ́ ra kírímù àgbákò tó gbà tó máa ta kírímù oníkan ra kírímù ẹ̀kan jámà àgbákò you are so evil nígbà tó lóun ta kinní irun ó ní ọpọlọ làtí ẹrọ ọpọlọ làtí and you think you are normal that is why I kept quiet for you actually I pity you torí wọ́n ràn wọ́n ràn wèrè láti February wọ́nran wọ̀nran wọ́nran wọ̀nran wọ́nran wọ̀nran ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ẹ ò bá táyé mu kí wọ̀wọ́ mi sísun tó kó tó kó mọ pèmí lélégbọn lóbò o tún lọ gbé fèkì òbò o tún gbé jáde ńgbà kan lémi òbò mi ni ó ti gbà pé égbọn lóbò yẹn ó mo fi bí ọ ìbí màámi ló máa ń pè mí ìbí mi grandma Florida ibi tí mo fi ègbọn lóbò tí mo fi bí wọ Lizzy ègbọn ń bẹ lóbò ọmọ náà ní sì ń bẹ nínú òbò Florida ọba ẹrú ṣe kan má kú ìyẹn fọ́rí ikú ẹ̀gbọ́n ni ó wà kàntì ọjọ́ ó wà contagious àbí mi kan màmí àbí mi kan Florida màmá Florida grandma Florida ẹ̀gbọ́n là ń sìn lé wa ọ̀dọ̀ bàbá rẹ̀ mo sì ti kó ẹ̀gbọ́n yìí ní bàbá yẹ Lámìdí Adéyẹmí tó kú tó rò ń bàbá èmi ni màmí bàbá ẹ̀ Lámìdí Adéyẹmí máa ní ẹ̀gbọ́n lẹ́pọ̀n tó gbogbo èèyàn ló ń bá sùn kiri olóko ràn mí má bínú Lizzy bàbá rẹ̀ Lámìdí Adéyẹmí ló ké ẹ̀gbọ́n ràn mí Eh, tó bá ti sọ pé sábọ̀dé légbọn ló bò màámi làmídí adéyẹmọ eh, adéyẹmí égbọn ló pa á égbọn ló jẹ tẹpọntẹpọn tó kó tó kó ó ṣubú ó kú ó fẹsẹ̀ kọ tó wà hereditary ìgbésí ayé ẹ̀ ò sunwọ̀n torí pé orí pé ò lówó mọ́ torí pé wọ́n ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ò ní ṣọ́ọ̀bù mọ́ olóòfẹ́ di speaker torí monetization lórí Facebook àwa tá a wá jọ gẹ̀ ẹ́ ṣé èèyàn máa ń báyàn làbàtà ṣé èèyàn máa ń báyàn làbàtà kò lé ẹni tó bá làbàtà kò bẹ̀ mo ní illegal immigrant ní lórí Facebook refugee ló ń claim àti accept you are not part of our Facebook fracas you came on live chat to declare yourself that all fracas speaker welcome me to fracas ṣóyè wá tún di tolóògùn ọ̀rọ̀ wa ṣe wá gba àkàrà àtọ̀bẹ tó gba odó tó gba adìyẹ àwa tá a wà ní fúlákàsì gan àwa bá ṣe máa yọrí tó bá lọ ò ní ṣe fúlákàsì ò ní dá wọn ló mọ̀ lọ fóṣù méjì ó padà ṣáà nítorí wọn ò ní fi ẹ́ lọ́rùn lẹ̀ àfi tó bá jáde níbi tó bá sá sí báwo ṣe bá kú nù ìjọ àbá kú báyìí wọ́n máa sin ẹgbàá pẹ̀lú wa ní kòbókò torí fúlákàsì á máa jẹgbàá ni gbogbo fracas blogger house ah, lè rọrùn wọ̀ ibi tí gba kádàrà ẹkún jẹ mọ bí mo ṣe kà mí lọ bẹ́ẹ̀ ṣe pè mí níkà torí àwa là ń dalẹ̀ ayé rú àwa sì làwọn èèyàn ń wò lórí social media wọn ń wo educative show o wò títí títí o lo fẹ́ dàbí dadi fírìsì bó ti ń gbowó ti ń gba star sóun ń jà ní nígbà tó ní pé ká wẹ́kọ̀mù sínú ìjọ̀gbọ̀n ọwọ́ wa dún ẹ̀ nígbà tó jáde fún kìnìún tó jáde àwa dàbú ẹ̀ ó wá ń gbé babaláwo ó wá kí ló tiẹ̀ sì ń ṣépè fún mi lọ fún Lizzy kí ló sì ń ṣe ṣó fún mi lọ ó ti gbàgbé kó ló ti dé mi mọ́nú ògò ni ó ti gbàgbé ṣó tó ṣe ni tó ń pa àwọn ìyá mi o àwọn ìyá mi o ẹ sábọ́dù yá ìyá rẹ àwáwù àwáwù ilẹ̀ ọ̀gẹ́rẹ́ yọrí o ó yá máa bọ̀ ó dẹ̀ ní àríkẹ́ tètè dé kó tó yọbọ́ ẹ dé mi mọ́nú ògò ó dẹ̀ tún pé àwọn ọmọ mi ó pé grandchildren oníkan sínú gbà ó kó wa sọ́tọ̀ọ̀tọ̀ akàtà rẹ mú wa ṣé inú ìgò àti gbá ṣé kò ṣiṣẹ́ ni tó tún fi ń ṣe wọ́nranwọ̀nran tó ń gbẹ́bọ tó ń ṣoògùn tó ń ṣàṣàṣe ni. olórí burúkú ẹ ebi tí mo wà nínú ìgò gan mi rà gbàdo jẹ mi ìrò oúnjẹ nígbà tó lórí burúkú ẹ tó máa ṣe tán mo tún ṣe pé dọkáàsì adéyínká ni dọkáàsì o yà lọ nínú ìgò tẹ̀sán bọ́ọ̀dù wa tó dẹ̀ mọ̀ pé ọ̀sán àtòru lèmi àti ẹ̀ iṣó burúkú sì kún ìdí dọ̀kásì ń yasó nínú ìgò ni ń yasó nínú ìgò ni kí wá ló dé ní bá ti wà nínú gbá kò sí ẹni tó ní kó wájà okùn ni wọ́n ran wọ́n ran tẹ́yìn bá ti ní àṣejù láyé yìí aṣọ yìí ti fàyà lọ́rùn Lizzy tipẹ́tipẹ́ o ò lè pè mí lóníjà èmi ní ọ̀tá torí òtítọ́ ọ̀rọ̀ tèmi ń sọ olótìtọ́ òun ní òṣìkà èmi torí pé n ta fi yà olórin ọlálékan god bless you for the badge olótìtọ́ òun ló ṣe ka ìlú nígbà fẹlá pariwo náà wọ́n mú ìyá rẹ̀ wọ́n jù látòkè wọ́n jó shrine wọ́n jó gbogbo bàtà okú tán lè ń pariwo rẹ̀ ṣé èmi tí mò ń sóòsìtọ́ tí mò ń bá politician wí tí mò ń bá ọba wí aráàlú òbí náà bùtà àwọn tó fẹ́ràn mi pọ̀ ju àwọn tó kórìíra ìdí tó fi ń jẹ́ sábọ́ọ̀dù tí gbogbo èèyàn fi ń pọ́n mi lé ni ó wà sórí ìlú social media aṣọ ti wà frustrated aṣọ ò ní iṣẹ́ mọ́ ìjọba gba ṣọ́ọ̀bù lọ́wọ́ rẹ nítorí pé ó jẹ́ gbèsè ó wá mú ẹnu ẹ ẹnu ẹ tó dàbí ẹnu ọlọ́yún ń bẹ̀rẹ̀ ẹnu ṣọ́ọ́rọ́ ó ní welcome you to fracas kí tó wá ní pé wá ní pé ká kú tọmọtọmọ ìbò fẹjọ yìí ẹgbẹ́ wa ni alápánṣánpọ òdèlé Olúbàdàn Ìbàdàn ò fara rọ ká máa jà kí ló dé o mú ọwọ́ kékeré o rí pé kó o ti máa jẹ mùlá búlì ẹ lórí Instagram pẹ̀lú àwọn Nollywood tí wọn kì í dẹ́ ẹ lóhùn torí àwọn yẹn ò lè ṣe ọmọ ọ̀tá wọn mọ tó kárì wọn lè ṣe ọmọ ọ̀tá nínú fíìmù wọn ò lè ṣe ọmọ ọ̀tá bíi tiẹ̀ kó o ti máa jẹ mùlẹ́ lọ bó ṣe kó gbogbo àwọn Nollywood láyà jẹ lórí Facebook ibi ojú ìyá ò mọ ọmọ tọmọ ò mọ̀ yá kí wàá lóde tó wá ní tó wá ń pe àdàbí àdàbí tí ìbá ṣe pé jẹ́jẹ́ wa la jókòó tó lò fẹ́ jọ yẹn ẹgbẹ́ ojú ọ̀yàn ẹgbẹ́ ni a sì ti approve illegal immigrant ni ọ́ o fẹ́ dàbí you know why I don't answer you o fẹ́ ṣe bí ọmọ ọjọ́ òní tó máa ma wá ní ewé àti kinní kan tí mo lọ ń dá lóhùn tí mo bá wọn ọba lóhùn gbé dìde because you need that connection orí pé Lámìdí Adéyẹmí tẹjọ́ ń ṣe gbaná ti kú o fẹ́ wúra pálá sọ́dọ̀ àwọn ọba Yorùbá olùfẹ́ wá jà fọba ọlọ́run ní fèrè fún ọ ọba yẹn ó jẹ ọba tó bá gbéṣẹ́ wá fún ẹ màá èmi ò bẹ̀rù màá tú gbogbo àṣírí ẹ̀ màá wádìí. ó yìnbọn ní on the third of September nígbà tó parí ṣáàtì yẹn ọmọ yẹn ó kígbe oró. ó privatize ṣáàtì yìí fortunately I was streaming that shot that day ẹ̀gbọ́n tí mo wí nígbà tí mo gbọ́ ariwo oró yìí not know wípé is for real ìjọ kejì làwọn èèyàn wá pé ẹ̀yin spíkàsì Lizzy ń ṣe ṣáàtì lọ́wọ́ ó ṣe sign àwọn kan ṣílẹ̀kùn wọn wọlé ọmọ yẹn pariwo ọmọ yẹn pariwo ó ní oyin ìbẹ́rí ó scream nígbà tí Lizzy máa wá ṣe ṣáàtìjọ́ kejì má torí pé wọ́n ti gbogbo èèyàn ti download fídíò yẹn tó ń gbé kiri pé Nigerian police have to interfere kọ́ lọ investigate ẹ̀ ebi ò sọ pé gọ́ọ̀nù ni mi ìdẹ̀ pé kò ní gọ̀ kí ló dé tí ọmọ yẹn pariwo oró tó fi pariwo pé help ó ní kì í ṣe oró ló pariwo pé help ẹjọ́ kí ni yorùbá help fún ẹni tó gbìmọ̀ sí lórí ṣé ká sọ pé ṣòwò yẹn o ṣe láti tún dẹ́rùbà wá nígbà tó ti ṣe tọlọ́bẹ tó ti ṣe gbogbo ẹ̀ ó fídíò náà ni. gbogbo àwọn tó ń ṣòwò fídíò yẹn ló ń flagi péjì wọn èmi ò kálá o mi ìfowó mi ò mọ̀ pé e, e, kò sí tó kàn mí pẹ̀lú monetization bẹ́ẹ̀ bá lè rú gbé lọ ẹgbẹ́ lọ wà láti yín nìyẹn àṣànà fúfú. ṣé ẹ tún ti yọ torí péjì mi ní gbogbo àwọn èèyàn wọn ní ẹ̀yìn yọ wọ́n yọ ọ̀yọ́ ọkọ mi. mo ti rí ẹ rí i pé mò ń ọ̀dọ̀ mi nìyí mo ṣó tèmi ni mo ń stream ẹ̀ mo stream ẹ̀ ẹ jẹ́ ká wá lọ sí one hour mo fẹ́ kẹ́ ẹ lọ wò lọ́dọ̀ ẹ̀ o. ẹ pé mò ń fún lẹ́sìn. Hello. We last one hour. ṣe ìgbọ́ òrìṣẹ́ òṣì gbogbo yẹn ti wọ́n ti mú ìbọn ọ̀rọ̀ genesis wọ́n ti bọ́ sí topic ètò ìgbọ́ òrìṣẹ́ òṣì. nítorí àá ẹ́díìtì nìyẹn. ṣe pé mi ń play ẹ̀ ní time tọ̀dọ̀ mi lè yàtọ̀ Instagram mi lọ ẹ ti gún Instagram mi Esabod official mi ó dẹ̀ pẹ́ ti gbọ̀n yìí àbí ẹ pàtàkì fún ara yín hmm, mo ti wà ń bẹ̀. mo fẹ́ kẹ́ ẹ listen attentively màá wá sọ reaction tí Lizzy ṣe ní ìjọ́ kejì ẹ pagbo yí mi ká tó bá rẹ́dì kó pè wọlé kó wá analyse fáwọn èèyàn ẹ pagbo pagbo pagbo. Ah, Kògbérègbè you can call in ah, ṣé torí kinní ló ṣe lọ tápà pẹ̀lú Instagram mi kò lóòdù wọ́n ti yọ̀ wọ́n ti yọ̀ ọ̀fẹ́ ó ti wẹ̀ pọ̀fẹ́ ni wọ́n ń ṣí pages ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni wọ́n ń ṣí pages sí ó ti rìpọ́ọ̀tù kinní yìí ó ti lọ Àwórelé ìyàwó lọ ó ti rìpọ́ọ̀tù ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti lọ mo mọ̀ pé mi ò lè ṣe ṣáàtì lórí esabodot spiritual doctor mi ì dẹ̀ fẹ́ play tọ̀dọ̀ ẹ̀ copyright. nígbà tá a wá gbọ́ igbe ìbọn mo fẹ́ kí ẹnìkan kó pè wọlé kó fẹnu ara ẹ̀ sọ tí Lizzy sọ níjọ́ kejì gbà tó jáde nípa gunshot ibi tó ti ṣòdà rẹ̀ nìyí nọ́mbà one bó ṣe ṣe parí ṣáàtì ni ó parí táyà nígbà tí gbogbo wa ń pariwo pé àwọn yẹn wá lọ ń gbé lọ́dọ̀ mi pé àwọn náà ti pé yẹn wé gbé kínní òní cotton tó ń kọ́ jẹ́ kí n wo ọ̀dọ̀ ògbérìgbè kò gbé pépépé ẹ mọ fúláàgì o ò nìyí. wo kọ́ńtínàǹsì nígbà tá a wo yẹn kọ́kọ́ dún how ó wo ọ̀nà yàrá yẹn. ó ṣe signal. can't say whether it's a gun shot or not. That is where we are asking the Nigerian police. They have a detective section. Wọ́n lè lọ sí forensic kan béèrè pé ibo ló wà ẹ rí i pé background inú ilé ẹ̀kọ́ ló wà pé ibo ló wà ní ọjọ́ tí incident ìṣẹ̀lẹ̀ nígbà tó máa jáde níjọ́ kejì torí pé àwọn èèyàn ti gbé kinní yẹn lọ́dọ̀ mi Lizzy jáde nígbà tó máa wí ó ní ọmọ òun ọdún kan ló pariwo we have the video ó ní ọkọ̀ọ̀kan tún sọ ó ní ọmọ òun ọdún kan fọ́ nǹkan mọ́lẹ̀ òun ló pariwo help no ẹ jọ̀ọ́ ǹjẹ́ voice ọmọ ọdún kan nìyí